kó dùn kó pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ kó dùn kó pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ oúnjẹ aládùn àjẹbọ́nu la ojúkọ́ la fi máa àfi tá tán la àdùnkọ́ la fi mọ oúnjẹ tó ṣara lóore kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge. ìṣebẹ̀ ọ̀ngà ló ṣonígbọ̀wọ́ ètò ṣókí lọ́bẹ̀ oge. ọ̀ngà mama's helping yes. hand ṣáàgì lọ́gbẹ́ ò tògùrọ̀ lọ́fà ò dédìí ọ̀pẹ ò wá ń lanu sókè ṣọ́fẹ̀ẹ́ ní roni ẹ kó là kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ òkọlà kò sí ọ̀fẹ́ kankan nílé àńjọ̀fẹ́ Olúwatóyìn Òkí lórúkọ tèmi ọmọ olókòrò mẹlẹmọ mọjáyé ọmọ òrẹrùrẹrùn àmẹpọ yọrùnú ọmọ kálẹdùró bẹṣu ọmọ bàbá òṣòlójó lìkàlìkà ẹ ọmọ wọn lógìdí ẹlà àwọn ni ọmọ tí ó ń tó bòdì ètò wa ètò yín kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge ètò tí a gbé kalẹ̀ láti kọ́ wa ní ìlànà oríṣiríṣi bí a ṣe lè fi owó bíntín ṣe oúnjẹ àjẹpọ̀nùlá nínú ilé wa. ẹ gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ bí ìṣe wa àwọn àlejò méjì wọ́n ti wà pẹ̀lú mi nílé agodo báyìí sọ́dẹ̀ ti ṣetán láti ṣe kíni o láti figagbága lórí ìdíje ṣókí lọ́bẹ̀ oge ẹ̀yẹ́ lólùfẹ́ wa nílé lóko lọ́nà ẹ bá wá nǹkan fìdílé nítorí pé mo ṣèlérí fún yín pé ètò tèmi ẹ wò gbáǹkọ gbèmí à ń bọ̀. kí dókò bọ̀ ṣókí lọ́bẹ̀ oge. ìṣebẹ̀ onga ló ṣonígbọ̀wọ́ ètò ṣókí lọ́bẹ̀ oge. onga mama's helping hand. The north is so beautiful and the food. It's nothing like I have ever tasted before. The color. Vibrant. What about the aroma? The aroma, oh gosh. It smells just like this one. This smells so good. Yeah. Your Dambo Shinkafa tastes even better. How did you do it? Onga seasoning. It's all the seasoning you need for great taste and aroma. Onga, Mama's helping yes. hand. gẹ́gẹ́ bí ìṣe wa àwọn àlejò wa méjèèjì wọ́n ti wà nílé agodo lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú wa báyìí ẹ jẹ́ kí a lọ pàdé wọn ẹ máa bá mi kálọ. orúkọ mi ni ọ̀gbẹ́ni ṣófọlárìn ṣómẹ́fun olórin ni mí juju olórin juju musician bẹ́ẹ̀ni ẹ dẹ̀ wá sórí ètò ìsóúnjẹ ìdíje fẹ́ wá sí oúnjẹ ẹ wò ẹ kàn lè wọ ètò bẹ́ẹ̀ ẹ bá wa forin ẹ kọ́kọ́ fi kí àwọn àlejò wa ná. ó dà tí ọtí ọkọ lọ bẹ́ẹ̀ ká fi five thousand ṣẹ̀fọ́ lójú mi ìyẹn máa ga jù o ọwọ́ lọ́bẹ̀ ṣókí lọ́bẹ̀ oge. orúkọ mi ni ìyáàfin tèmítọ́pẹ́ johnson iṣẹ́ aṣaralóge skin therapist ni wọ́n ṣe aṣaralóge skin therapist ẹ̀yin aráalé ẹ̀ wá rí i pé ẹ̀ èèmọ̀ lukutu pẹ́bẹ́pẹ́bẹ́ ọmọ olóyún sínú yèyé bí síta olórin àti skin therapist ta ló mọ̀ ọ́ sè jù èmi kọ́ ló máa sọ gbogbo àná la máa fojú wa rí ọbẹ̀ wo la fẹ́ sè léni gọ́gọ́gọ́ ọbẹ̀ ẹ̀gúsí ni o bẹ́ẹ̀ ni ọbẹ̀ ẹ̀gúsí mo dẹ̀ fẹ́ kí ẹ mọ̀ wípé ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún péré òun ni a fún àwọn àlejò wa láti fi ra gbogbo èròjà tí wọ́n rà nínú ọjà àti wípé ẹgbẹ̀rún kan àbọ̀ òun ni a fún àwọn méjèèjì láti fi ra gbogbo èròjà tí wọ́n dẹ̀ fi máa dáná fún wa lénìí kí ètò kó tó máa tẹ̀síwájú ẹ tẹ̀lé mi ẹ jẹ́ ká lọ sọ́jà ká lọ wo nǹkan tí ó ṣẹlẹ̀ ní ọjà. kó dùn kó pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ odun kò pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ oúnjẹ aládùn àjẹbọ́nu la ojúkọ́ la fi máa dùn àfi tábàtàn la àdùnkọ́ la fi mọ oúnjẹ tó ṣara lóore odun kò pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ odun kò pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ oúnjẹ aládùn àjẹbọ́nu la àdùkọ́ la fi máa dùn àfi tá a bá tán àdùkọ́ la fi mọ oúnjẹ tó ṣara lóore kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ òkè kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ òkè. ẹ̀yọ́ lólùfẹ́ wa nílé mo lérò pé ẹ ti jẹ̀gbádùn gbogbo ìrìn àjò tí àwọn àlejò méjèèjì wá ṣe nínú ọjà ṣe mọ̀ wípé dídára èròjà ó ṣe pàtàkì ẹ jẹ́ kí n lọ ṣe àyẹ̀wò àwọn nǹkan tí wọ́n rà ní ọjà ẹ máa bá mi ká lọ ó ga ọ ṣé lórí ẹgbẹ̀rún kan àbọ̀ náà ni ẹ ra gbogbo nǹkan tó tó báyìí ọkùnrin ni yín ẹ̀ á rí wípé ẹ̀ ṣàṣà ni ọkùnrin tó máa ń wọlé ìdáná tó máa ń ṣe oúnjẹ. ẹ ṣeun olóòtú ọmọ àgbà ni mí torí pé mo dàgbà sí ọwọ́ àgbàlagbà àti mm. wípé àwọn obìnrin ló yí mi ká so nígbà tí mo wà ní ọmọdé mo máa ń tẹ̀lé ìyá àgbà lọ sí ọjà so mo máa ń rí bọ́n yìí máa ń ná nǹkan tó máa ń ná tó máa ṣe kínní dáadáa látìgbà náà ni ó ti wù mí pé nígbà tí mo bá dàgbà náà mo máa ní orí ọ̀fẹ́ láti máa lọ sí ọjà láti hmm. lè máa ra nǹkan. ah èyí lágbára o ah, ah, ó ga ọ ẹ máa ra tà bẹ́ẹ̀ni mo ra ta mo gbogbo ẹ tó ẹ̀yin olólùfẹ́ wa nílé wọ́n ní ìròyìn kò tó àfojúbà ẹ̀yin náà ti fojú yín rí nǹkan tí ọ̀gbẹ́ni Fọlárìn tí wọ́n fi ẹgbẹ̀rún kan àbọ̀ ni wọ́n fi ra gbogbo eléyìí o ẹ bá bá mi ká lọ. ìyáàfin Johnson ah, ah, ó ga o lórí ẹgbẹ̀rún kan àbọ̀ òun náà lè ra gbogbo eléyìí ẹja ńlá kan lélẹ́yìí o. Ah, ẹni pọ̀ mọ́. ẹni pọ̀ mọ́ mo mọ̀ pé ẹja yìí máa ń wọ́n nínú ẹgbẹ̀rún kan àbọ̀ báwo lẹ ṣe rí ẹja tó tó báyìí rà. yín hmm, tí ò jẹ́ kí ìrìn àjò yẹn kó ṣòro ni pé eh, ó jẹ́ nǹkan tí mo ti ń ṣe láti ọdún tó ti ẹ pẹ́ díẹ̀ hmm. so even with five hundred naira mo lè ṣe ọbẹ̀ ẹ̀gúsí so nígbà tán tún fún mi one thousand five mo wò pé ah ah ṣọkọyọkọtọ ni <laughs> irọ́ o ṣọkọyọkọtọ ẹni yìí gangan á sọ kutuawu olórin àti eh, aṣaralóge eh, skin therapist ẹ rí i pé combination yẹn eh, ó ní agbára <laughs> alàgbà Fọlá rí i pé àwọn máa nà yín so ẹ wò <laughs> níyìí ní agbára tó lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ má jẹ́ kí a fi àkókò ṣòfò ẹ máa wá máa bẹ̀rẹ̀ sí máa dáná báyìí ọgbọ̀n ìṣẹ́jú péré òun ni ẹ̀yin méjèèjì ní láti fi dáná yín ẹ wò ṣé àmọ̀ pé tá a bá ṣe ọbẹ̀ ẹ̀gúsí yẹn tán wọ́n á wá ṣe kí ni o wọ́n á wá bá wa ro sẹ̀mó tá a fi ṣe kí ni o tá a fi gbókèlè mì nínú ilé agodo lẹ́nu ó yá iṣẹ́ ti bẹ̀rẹ̀. ó dùn kò pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ ó dùn kò pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ oúnjẹ aládùn àjẹpọ́nù lá àdúgbò fi máa dùn àfi tá a bá fi mọ oúnjẹ tó ṣara lóore kó dùn kó pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ kó dùn kó pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ oúnjẹ aládùn àjẹ bọ́nù la ojúkọ́ fi máa dùn àfi tá a bá fi mọ oúnjẹ tó ṣara lóore kò pọ̀. sókè lọ́bẹ̀ òkè. ìdùn kò pọ̀ sẹ́wọ̀n. sókè lọ́bẹ̀ òkè. ẹ káàbọ̀ padà sí orí ètò wa ètò yìí kì í dùn kó pọ̀ ṣókí báyìí lọ́bẹ̀ oge lọ́wọ́lọ́wọ́ báyìí mo fẹ́ rán yín létí àwọn àmì tá a fi ń díwọ̀n ìgbà orókè lórí ìdíje yìí àkọ́kọ́ ni àkókò tí wọ́n lò lọ́jà èkejì ni àkókò tí wọ́n fi dáná nínú ilé agodo níbí báyìí ẹ̀kẹta ni dídára èròjà tí wọ́n rà ẹ̀kẹrin ni ìmọ́tótó ẹ̀karùn-ún ni àgbékalẹ̀ ẹ̀kẹfà tó wá jẹ́ pabambarì rẹ̀ ó ní kí ni o àádùn láwọ́láwọ́ báyìí àwọn àlejò wa méjèèjì mo fẹ́ kẹ́ mọ̀ wípé ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún péré òun ló kù fún yín láti kásẹ̀ iná dídá tẹ̀ ń dá ẹ má gbàgbé wípé kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge. kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge. kó dùn kó pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ kó dùn kó pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ oúnjẹ aládùn àjẹbọ́nu la ojúkọ́ la fi máa dùn àfi tá a bá tán la àdùnkọ́ la fi mọ oúnjẹ tó ṣara lóore kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ òye kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ òye. ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lọ́nà àti níbikíbi tí ọlọ́run bá ti fún yín láǹfààní láti máa wò wá ní ọjọ́ tòní yìí ẹ̀ wò ó ibi tá à ń lọ ibẹ̀ la dé gangan gangan báyìí àkókò ti tọ́ báyìí tí màá máa ṣe ìtọ́wò oúnjẹ tí àwọn àlejò wá sè ẹ bá mi ká lọ. sẹ̀mú náà mo rò ó kó fẹ́lẹ́ dáadáa hmm. wọ́n á ṣe ẹ̀gúsí mi ẹ̀gúsí tí mo ṣe yìí ẹ̀gúsí tó ń gbénu ẹran hànú ni orúkọ ti tèmi orúkọ ẹ̀gúsí mi. ó ní agbára lẹ́nu ẹ wo ẹ má sọ̀rọ̀ jù wọ́n ní ìròyìn kò tó àfojúbà ẹ fún mi ní ṣíbí ẹ jẹ́ kí n tọ́ oúnjẹ yín wò ṣe. Hmm. <laughs> Hmm. ẹ̀gúsí tí ò lẹ́fọ̀ọ́ ẹ wo bó ṣe pọ́n ròdòròdò. jẹ́ bọ́nà la ojúkọ́ la fi máa lò àfi tá a bá tún la mi ní sọ́jú bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ kí n bọ́ sọ́dọ̀ ìyáàfin Johnson ká lọ wò bí adùn tí wọ́n ṣe rí mo ti fẹ́ ṣe ìtọ́wò oúnjẹ yín ẹ fún mi ṣíbí ẹ jẹ́ kí n tọ̀ wò ẹ ṣé o adúpẹ́ èmi ò fẹ́ sọ̀rọ̀ jù lẹ́yìn nítorí pé ẹ wò <laughs> ẹ ń bu sẹ̀mú díẹ̀ ẹ fi gbé ẹ̀gúsí yẹn mì. Hmm. Hmm. Hmm. Eh. wọ́n lè lágbára o tó ẹ̀yin olólùfẹ́ wa nílé ẹ wò <laughs> ọbẹ̀ yẹn ó dùn àkókò tí wọ́n lò lọ́jà alàgbà Fọlárìn àwọn ni wọ́n gbé ìgbà òrókè àkókò tí wọ́n fi dáná ìyáàfin Johnson àwọn ló kọ́kọ́ dáná tán nítorí náà àwọn ló gbé ìgbà òrókè níbẹ̀ ní ti dídára èròjà àwọn méjèèjì àwọn ló gbà ìmọ́tótó àwọn méjèèjì wọn ò gbégbá orókè àwọn méjèèjì wọn ò gbà rárá rárá òdo ni wọ́n gbà nítorí pé tẹ bá wo ibi tí wọ́n ti dáná àwọn méjèèjì eh, ìmọ́tótó wọn kò tó dáadáa àwọn méjèèjì wọn ò rí yẹn gbà àgbékalẹ̀ ńkọ́ nígbà tí a wo àgbékalẹ̀ ẹ wò eléyìí yà mí lẹ́nu ẹ̀yin náà fojú ara yín wò ẹ wò bí ọkùnrin bó ṣe gbé oúnjẹ kalẹ̀ ẹ wo ti tóbìnrin ẹ wo sẹ̀mó wọn bó ṣe jẹ́ pé ọkùnrin ni wọ́n ẹ wo bó ṣe kó sẹ̀mó yẹn ẹ wo bó ṣe fáìn alàgbà Fọlárìn àwọn ni wọ́n gbé ìgbà òrókè látàrí adùn ìyáàfin Johnson àwọn ló gbégbá òrókè nítorí pé ọbẹ̀ wọn adùn rẹ̀ gbogbo rẹ̀ ó ṣe dáadáa ó pé ju ti ọ̀gbẹ́ni Fọlárìn lọ ẹ fún gbogbo ẹ̀yin tó bá ń tẹ̀lé mi ẹ ó rí wípé àwọn àlejò wa méjèèjì wọ́n gba àmì mẹ́ta mẹ́ta ni wọ́n gbà tó bá ti wá rí bẹ́ẹ̀ o ẹni tí oúnjẹ ẹ̀ bá dùn jù òun ló máa gbé ìgbà òrókè nítorí náà ńkọ́ ìyáàfin Johnson ẹ kú oríire o <laughs> arákùnrin wa ọ̀gbẹ́ni Fọlárìn Ṣómẹ́fun ẹ kú oríire náà ẹ wo mo kan sára fún yín nítorí pé lórí ètò lẹ́nìí ni ìgbà àkọ́kọ́ tí a máa ní ọkùnrin tó máa wá ṣe ìdíje ẹ wo wọ́n fi gagbága ni pẹ̀lú obìnrin díẹ̀ ló kù báyìí o díẹ̀ ló kù báyìí bí ìbàjẹ́ torí adùn ẹ wo wọ́n máa wọ́ yín lẹ̀ <laughs> kì í dùn kó pọ̀ yé o ṣókí lọ́fẹ̀ẹ́ òkè. ní báyìí àkókò ti tó tí a máa fún àwọn àlejò wa ní ẹ̀bùn díẹ̀ tí a ní fún wọn alàgbà Fọlárìn Ṣómẹ́fun a dúpẹ́ pé a pè yín pé ẹ jẹ́ wa o iléeṣẹ́ yín kò ní jóná o láti orí ètò ṣókí lọ́bẹ̀ oge ni à ń fún yín ní ẹ̀bùn díẹ̀ yìí pé ẹ ṣé a ìyáàfin Johnson ẹ jẹ́ ẹ máa bọ̀ kẹ́ wá gba ẹ̀bùn yín congratulations a dúpẹ́ pé a pè yín pé ẹ jẹ́ wa o iléeṣẹ́ yín kò ní jóná ẹ̀ láti orí ètò ṣókí lọ́bẹ̀ oge ńlá fún yín ní ẹ̀bùn kékeré pé ẹ ṣé a ẹ má ti lọ ó tún kù kàn sí o. ẹ o daadaa leeba le o. lẹ́ẹ̀bà lé o ẹ ṣé àdúpẹ́. kì í dùn kó pọ̀ yé o ṣókí lọ́bẹ̀ oge. ìṣebẹ̀ ọ̀ngà ló ṣonígbọ̀wọ́ ètò ṣókí lọ́bẹ̀ oge. ọ̀ngà mama's helping hand. The knife is so beautiful and the food ooh, it's nothing like I have ever tasted before. The color. Vibrant. What about the aroma? The aroma, oh gosh. It smells just like this one. This smells so good. Yeah. Your Dambo Shinkafa tastes even better. How did you do it? Onga seasoning. It's all the seasoning you need for great taste and aroma. Onga, Mama's helping hand. Tọ́, ẹ̀yọ́ lólùfẹ́ wa nílé, ó dùn mí wípé a ò ní lè rí jù báyìí ni ní orí ètò nítọjọ́ tòní. Tí ẹ bá mutí, ki ẹ má wa ọkọ̀. Tí ẹ bá wa ọkọ̀ ńkọ́, kí ẹ má mutí o ọlọ́run ní jẹ́ ká rí jàǹbá mọ́tò láṣẹ ti ọlọ́run mi èdùmàrè kó tó tó di ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ jẹ́ ká fi ire ayọ̀ àti àlàáfíà pàdé èmi olúwa tó yàn kí ló ń dágbére láti ilé agodo níbí báyìí wípé ó dàbọ̀. ó dùn kò pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ oúnjẹ aládùn àjẹpọ́nù la ojúkọ́ la fi máa dùn àfi tábàtàn la àdùnkọ́ la fi mọ oúnjẹ tó ṣara lóore kí dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ òkè kí dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ òkè.